أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتي يأتينكم مني هدى فمن تبع هداي فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل واذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون أعوذ بالله من وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا تكونوا أول كافر به ولا تشتروا بعهدي ولا تشتروا بعهد الله ولا تشتروا بآياتي ثمنا قليلاً ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآيات الله والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأن وأوفوا بأهدي أوف بأهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلاً وإياي فاتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا تكونوا أول كافر به ولا تشتروا ولا تشتروا اشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون الحمد لله رب العالمين الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقبل فلما باتوا سواني مسلمي أترى لكي كلوات جاري فنبي صلى الله عليه وسلم ẹn tọ́rọ bá ti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa lọ́n bá ní sàlékún àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà lẹ́ntọ́kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ téèyàn ò lè soríire ń jọ́nà àfẹ́ntí ọba ṣẹbọ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala àjọsọ́rọ̀ ọba bẹ̀lọ́run kọ́ sọ wa níbi àtẹ̀yìn àdánwò tí ọba tó jẹ́ pé ní tá a máa sọ yóò mọ yàtọ̀ sí nǹkan tá a máa ṣe ọlọ́run sọ wá ń bẹ àdánwò tí ọjọ́ bẹ́mi àtẹ̀yìn tó fi jẹ́ pé ní tá a máa náà yóò yàtọ̀ sí nǹkan tá a sọ mọ́sà sọ wá ń bẹ á jẹ́ àmú mọ́jà agbábẹ̀dọ̀ tá a wọ ọlọ́run ọba ọlọ́jà kan rẹ̀ intan kọ̀ọ̀kan wá fílẹ̀ tàfi wá gbọ́ tafsir bá ní gbọ́ ju bá a ṣe ń fẹ́ lọ ibi tẹ́rù ti ń bẹ̀ nìkọ̀ọ̀kan mọ́sà àfi wá lọ́kàn balẹ̀ ń bẹ́ ọlọ́jà kan tí ọ̀kẹ́ nìkan wá ti balẹ̀ mọ́jà ìkẹ́rù ọ̀ padà bàbá ń bẹ́ mọ́ wá jẹ́ kí a tán sórí ìyọnú rẹ̀ lò wá fún ìyọnú rẹ̀ má lò wá fún ìbínú rẹ̀ la hawla wala quwwata illa billahi aliyyil azim ní ìjẹjọ́ à lórí bí Allah ìtúbà nàbí adam àti ìyàwó wọn tí ń ṣe ìyàwó hawa táàwà arúkọ ìyàwó hawa ń bẹ àṣàlẹyìn rẹ níjẹjọ bákan náà kí náà méjèèjì rán mánu tí Allah subhanahu wa ta'ala tó fi síjú wọn tó fi síjú àná wọn aṣọ ayé àìtí mẹnusọ́tò A'raf onáà ní kẹlìmáàtì tí ànàbí adam tó pàdé látọ̀dọ̀ Allah subhanahu wa eléyìí aṣọ àyànhányà tí ń bẹ láàrin àwọn àfa nípa wípé ṣe bí ṣèyítọ́ wọn ti lé òun kú òun bò sórí ibú ṣáájú táìmù yẹn ọ̀nà wo ló tún wá gbàdálì jẹ̀nà ẹni tó fẹsẹ̀ mọ́lẹ̀ náà ni wípé fàwásíwásà láwùmọ̀ ṣèyítọ́n ọ̀kan náà mà yà kọ́ọ̀lù mi ọlọ́mọṣà bá ń lóore pé àárín òyí àwọn dáadáa ẹni tó fẹsẹ̀ mọ́lẹ̀ náà ni wípé ròyìn ròyìn ni ṣèyítọ́n fi bá wọn lò tí ó sì yéé fi bẹ́ẹ̀ nìkan kémi àti iná lòdò ni kò sí bẹ́yìn ó ṣe dáadáa tí ó dọ̀rọ̀ ọlọ́run tó tó lè bọ̀ níbi ròyìnròyìn ṣèyítán ọlọ́run kan lè máa jí ó borí ni o ṣùgbọ́n ìyẹn lọ́fà tẹ́rù fi bá wọn sọ̀hábà nígbà tí arásọ̀tà ń tọ́ sọ ayé àkàlẹ̀ wípé lillahi ma fi samawati wa ma fi al-ard wa in tubudu ma fi anfusikum aw tukhfu yuhasibukum gbogbo tí ń bá ti ń sọ kúlúkúlú nù ẹ̀mí ẹ sọ́ta ni o.

oríṣiríṣi èrò ni yóò kúnú ẹ̀mí rẹ̀ yá kémi ní òsín ni ọ sọmọ nù ẹni tí ọ máa rù báwọn tí ó ní kọ́kọ́ rò pé ah, kó sì di mọ ọkọ ní kíní ìkótó ni kí tiẹ̀ kó sì tà báwọn àwọn sọ̀hábà ẹ̀rù bá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala òògùn ó yàtọ̀ sí wa gédégédé ní gbogbo nǹkan tó bá ti ya máa bá fẹ́ èyí kò lè rún lọ́rùn bẹ́ẹ̀ abẹ́ fífẹ́ pé mo sáti gbà fún ọlọ́pàá sọ̀tàlá lè yóò ti wá máa wà á bẹ̀ wípé wàlá tahmila alayna isran kama hamaltahu ala alladhina min qablina isiru lédè larabawa ó ní àdéhùn tí wọ́n bá ṣe ò lè sí kàrẹ̀ láìláì kọ̀rọ̀rùn àwọn kan ti lọ ṣáájú wa tẹ́ pé ìnira báyìí ó ń la àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn sọ̀rọ̀ sọ pé ẹ̀yin tí mo fẹ́ kẹ́ ẹ ṣe nù gbọ́dọ̀ mọ́ anabi musa alayisalaatu wasalaam alọ́sọ̀tàlá kọ̀ yọnu sí ẹnì kọ̀ọ̀kan nínú ọmọlẹ́yìn rẹ̀ tọ́ba tọ̀ títọ̀ bá ta sí la kó fomi nù wọ́n lọ rè wókùtà wọ́n wà máa fi gbó ọ̀gángan bí awọ ara wọn bọ́yá tán ni títí títà wọn èè sí kẹ̀jẹ̀ ìgbà ńlọ tó mọ́ lọ́dọ̀ tiẹ̀ ìtọ̀nù ìtọ̀. ọ̀hà yẹn kú òfa wa ìdán asàdìgbò àwọn eléyìí níjẹjọ ibi tá a ti wá gbé tafsir lẹ́ni ó ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó ń sọ wípé tí n bá tára sọ̀rọ̀ nbá ní sọ wípé kátó bẹ̀rẹ̀ tafsir a máa ń sọ nǹkan kan ṣùgbọ́n ni ọ̀rọ̀ máa ń kàn èyí tó tún sọ a sọ wípé nínú ayàtọ̀ lọ́n ti sọ báyìí fún wa a yìí máa sọ pé ọ̀rọ̀ lọ́n tó sọ fún wa báyìí ọ̀tàkùn àkìdá tẹ́lẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu níta máa ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn ni wípé ọ̀rọ̀ Ọlọ́run bá sọ fún wa báyìí pé ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ ìṣẹ̀dá ọ̀rọ̀ ọlọ́sọ̀tàn láti ṣe gíní o Qur'an kìí ṣe ẹ̀dá Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ni wàlìkàlámù sífàtún lirrahman ọ̀rọ̀ Ọlọ́run sì rè ìròyìn Ọlọ́run ni Ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ìmọ̀ ń sọ̀rọ̀ bil huruf ọ̀rọ̀ rẹ̀ náà ń kójọ nínú alifábẹ́ẹ̀tì ó sì jẹ́ kàlámù masmu'un mafuhumun ọ̀rọ̀ téèyàn ọmọ gbọ́bà téèyàn ó sì gbọ́yé ni kìí ṣe pọ́rọ̀ ni ọmọ bẹ́ẹ̀ tọ́lọ́ bá fẹ́ bá sọ̀rọ̀ ni ọmọ bá sọ̀rọ̀ irọ́ o àìmọ́ pé ọ̀rọ̀ ọlọ́mọ bá sọ fún wa báyìí ìdáko èèyàn o ṣùgbọ́n ẹ̀ ti mọ àwọn tí wọ́n ṣe àfọ ọlọ́run gbà níbi ìwí báyìí ṣùgbọ́n oníwàásí ni wọ́n tí wọ́n pèèyàn ló ń wáàsí ẹni tó jẹ́ pé ibi yẹn bá pèsè bíbẹ̀ bá ṣe rí ni ó sì máa ń sọ̀rọ̀ ó ń wáàsí nù ó ń kínú ó ń wáàsí tí wọ́n bá pè wá sọ́dọ̀ àwọn yàrá sàlàtù ká sọ fún wa pé kí wọ́n wá dérò ẹ̀yìn ìmọ́lẹ̀ bó ni ó ṣe yí àdínní ẹ̀ wá wọn ojú ńláńlá báyìí pẹ̀lú àgèlè tó dáa báyìí sí ọ̀yà nàbí báyìí jẹ̀mọ́ ọ̀yà àbí ọ̀yà nàbí àwọn èèyàn yẹn nu ìjọ ẹ bá sì pèsè irú programu kan tó rí pé àwọn olùgbọ̀mọ̀ lélẹ́yìn àtọ̀nà wọn ti máa lọ́sọ̀kòtò má dì ìkan àlọ́ọ̀lẹ̀ sí kejì èmi ọmọdún tẹ́lọ̀ ti máa ránú eléyìn ní ọgbẹ́ súnà ẹ lójú ọ̀nà kò ṣe súnà kọ̀rọ̀ náà lọ àwọn ọmọ àfẹ́jú kọ̀rọ̀ pé ń gbọ́dọ̀ lájí ìtúbá ọ̀tọ̀ ń gílẹ̀ dáa gbọ́lá náà ilé onírìn mọ́ ẹ mọ̀ gbígbò làájì túbá lẹ́ nù ìlọ́bàbẹ́ ẹlẹ́ yìí òfin ní ilẹ̀ lóko ìlọ́bàbẹ́ mu nígbà báyìí tó pín àṣà níjọ́ mi lọ́dọ̀ àwọn ọmọ ń bàǹdìrí iná ti ń lu bàǹdìrí pàdé aláàjì ní ń lu bàǹdìrí pàdé aláàjì àjí náà ní ẹn sọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí bọ̀ wọ́n sì débi bàdìrí náà jókòó náà ń pé ojújojú lọ àti tí ń sọ̀rọ̀ súnà ní jẹ̀jà ní ẹn tó ń pé ojújojú lọ jàmáà ibi a ti kó wàhálà nìyẹn ṣùgbọ́n ẹwà àwùjọ wa bóun làwùjọ àwùjọ yìí ọlọ́run débi pé àgbọ̀n bí àwọn kẹ̀kẹ́ tí ọjà nínú tẹ̀síìrì lẹ́nìí lára àwọn nǹkan tó kó bá àwùjọ yìí ẹ̀sìn oníjànú ẹ̀sìn oníkíni o gbogbo bí ẹ̀sìn ọba ti níjànú fìtínà lẹ́mọ̀ bá mẹ́ ẹ̀sìn oníjànú sẹ́sìn níjànú bẹ́ẹ̀ nǹkan tó lọ́dún sí tó sì kọ́ mọ́sálásí iwájú ilé rẹ̀ ó sì tọ́ra sí èsù kékeré kan tí ń ta pósí òun náà ni wọ́n máa kírun fún wa o ní mọ́sálásí ilé rẹ̀ ni sẹ́ẹ̀ bá wù kú ọ̀sẹ̀ yóò sì kówó ilé lọ ilẹ̀ rẹ débi tó bá ti ọlọ́run wá kírun bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ ọlọ́run wọ́n wá kírun mushkila nìyẹn alasọ́lá wa ń bá ní sọ wípé a'udhu billahi minash shaitanir rajim a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ abul aliya pé òun lọ wọlé nípa huda tí alasọ́lá tó dáa kọ wípé fa imma ya'tiyannakum minni huda òun náà ní kí ni o òjíṣẹ́ àti tí àti Allah subhanahu wa ta'ala tí ó fún wọn. ilé ìtìsẹ̀lẹ̀ ọ̀nà mẹ́de Allah subhanahu wa ni a'udhu billahi minash shaitanir rajim والذين كفروا وكذبوا بآياتنا ها تيانا ما يبوادي gbogbo ẹni tí ó bá ṣe àìgbàgbọ́ sọ́rọ̀ lọ́pàá sọ̀tàálá tí wọ́n fi kúfúrù tí wọ́n fi pàdé ni'ima Allah subhanahu wa ta'ala ìdíra tó ṣe fún wọn wa kadhabu bi ayatina aya ọlọ́run ọba méjì ni a ní al-ayatu ash-shar'iyya wal-ayatu al-kawniyya. al ayatu ash shariyya wal àyà ọlọ́run ọba sọ̀tà àlà tọ́jẹ́ ti ẹ̀sìn ń bẹ àwọn ìtọ́jẹ́ ta yé ń bẹ ṣùgbọ́n àwọn kèfèrí wọ́n gbàtà yé òun tèmọ́kùrọ̀ yìí ṣùgbọ́n gbàtà yé tí wọ́n bá ní ta ní rẹ́rùn wọ́n ní ọlọ́sọ̀tà àlà ni tí wọ́n bá ní ta ní ta ní mọ́sùkù àjáde lóru wọ́n ní ọlọ́sọ̀tà àlà ni ìràwọ̀ nǹkan ọlọ́sọ̀tà àlà ni àrísà mi ta yé lélẹ́yìí ṣùgbọ́n ìtọ́jẹ́ àrísà mi ọlọ́run tọ́jẹ́ ti ẹ̀sìn wọn gbà àwọn àfáà ni tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ kúfúrú nbẹ yẹn kí ni máa fà wọn ní nǹkan méjì ni alistikibaru waljuhud kéèyàn ọjọ́ ń gírímẹ́káì gírímẹ́káì fatan mi kí lọ́ọ́ báyẹ̀ ìbílísù jẹ́ abba wastakbaro wakana minalkafirin ìyá ń tàbátì ìráwọn nǹkan ìkọ́ sáájú àyè o naam kí ló tó fi pàfà ń kébèrè ó nígbà tí ń ranjú ṣe ẹ̀rí rẹ nu ọmọ ìyá lọmọ ilẹ̀ nkẹfẹ nígbà tí tó náà ranjú ó sì lè máa ranjú kí wàá lẹ̀rí rẹ tó fi pè nkẹfẹ rí ó ní ranjú ṣe ẹ̀rí ni pé yẹn ranjú ni ó fi pè nkẹfẹ rí naam bóyá kẹfẹ rí gan ní bó ànàbí ìtọ́ranjú mọ́ bóyá ìrìnàjò tó tọ̀nàjú bóyá ìrìnàjò tí ọ̀gbọ̀n ládàá mbẹ́ ni so clear díẹ̀ istikibaru máa ń fa olóba ti ṣèyítọ́n jẹ àbá wastakbaro wakana minal kafirin ojú kejì oní juhud olóṣèlè sí firaun àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n bá lọ alonso sọ pé ńgbà tí alamari tí àdìsẹ́ni ọ̀rọ̀ bá bá wọn pé ẹ máa ṣe báyìí ẹ̀sìn tọ́lọ́ ń fẹ́rẹ̀ bọ́lá ń fẹ́ kẹ́ ẹ ṣe rè wàjáhàdù bíhà wastaiqanatha anfusuhum dhuluman wa uluwa jamaa kálọ̀ musowo báyé bá ṣe ń rọrùn fún yàn sí o lè so ó ṣe fẹ́ jẹ́ ọmọ ìjìnà sọlọ́n tí yàn bá wá ní ayé títún lè súnmọ́ lọ́sọ̀ àtàlá ah ọlọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ o náà ìyẹn ní ń dá wà láàrin àwọn àfa àti àwọn ìjọba ń jọun tipẹ́tipẹ́ kéèyàn ò ní ayé kó wá lè máa fi ayé yẹn wálìkì àmà ọsọ wọn kí wọ́n wá bá gọ́vùnà Ọ̀yọ́ state ń bí nìsín wọ́n ní kí wọ́n wá sí olóhùn wá gbọ́rọ̀ àlìkì àmà torí òun ọ̀dà yé lẹ̀ báwọn fáà ṣe ń ṣe hálùkọ̀ ló jọun ṣùgbọ́n àwọn in tí wọ́n sọ ni pé káàfọ̀ wa máa ṣe wáàsí fáwọn ní káfọ́ máa wá sọ mọ́ o bóò ni ó sì rọrùn ó sì ju wo bíi ẹja nírìn lára ògiri ara ògiri kẹja ti rìn o ọ̀tọ̀ níbi ẹja ti rìn ẹ sì máa rẹ ẹ máa rẹ ẹja ti rìn lára ògiri káfọ́ bá fẹ́ máa wí náà nígbà ńláwo ntí ẹ gbéwájú àfa àtòjó ń jẹ táwọn ń jẹ kèé se téèyàn jẹ téèyàn máa tún rántí ilé ní bẹ́ẹ̀ wọ́n ju àga tí wọ́n gbé bàbá àpò wọ́n sì fẹ́ mú ni àti ẹjẹ́ àjò bá ṣe ń jọ yìí lórí èdè ń ta wá ń di ká lè máa rántí pé bí ṣe ń ta wá ń di díẹ̀ ló kú báyìí o tá a máa jó ìtì nǹkan kan ta wá ń di ń bẹ́ ma ó ti wá pẹ́ ńlọ́fà tó fi jẹ́ pé àwọn àfáà súnà tí wọ́n dúró déédéé ìwọ̀nba àwọn èèyàn péréte tọ́lọ́ nílò fàlíkì àmọ́ ní dáadáa ìní máa gbà tiwọn nínú àwọn kíni o nínú àwọn tí wọ́n máa darí ìlú gọ́vnọ̀ ẹ máa wá bá ní sáfúwájú sáfúwájú bò bí wọ́n fi ilẹ̀ fún yọ́yà sófò ni tẹ́jú náà kankan mọ́ débẹ́ o ngbà tí ma ń bá ń sọ pé sódòlù kọ́lá sódòlù kọ́lá ẹ má jẹ́ kálà fún ọwọ́ o wọ́n gbáyé àbí òní gbáyé ṣùgbọ́n gbà tí àìsàn mìíràn ọba dé bá Fir'aun wa jahadu biha wọ́n ní hmm, ká máa tẹ̀lé lọ́n ká máa sin lọ́n ká máa kírun ká máa ṣàkà máa sin kankan yìí lẹ́nu wọ Musa irọ́ ni wastaiqonataha anfusuhum nísàlẹ̀ ọkàn wọn sì mọ̀ pé òdodo ní tánàbí Musa ń sọ ah, bí wọn sì máa sọ fún yàn pé ọmọ àfipò rẹ lẹ ebọ́rẹ́ ní tí ẹ̀ ń dọ̀ dìbò fún apapọ̀ naam kí ni pdp ní a máa ṣe láti jẹta nísìn wọn ní a máa bá ń ṣàdúrà fún gọ́vnà kogi ẹni tí ọba ń gba mẹ́sẹ̀gì glo n tó ṣe ṣe díẹ̀ agbárí lọ́fọ́ níbi ásídẹ́ǹtì ẹni tó sì jẹgbẹ́ rẹ̀ tí gómìnà yóò máa rí báwọn bí wọn ṣe sọ fún yàn wípé ìwọ náà máa fi pò ilẹ̀ ebi gbà tó dọ́fíìsì àìmọye fọ́tò lórí wọn wá ń tò wọn ń tò wọn ń tò tẹ e kan tẹni tó kù ń bẹ kan yìí tó ń fi bọ́ bẹ́ nítorí wọn gbà tó nù okùn ah, kan orí tẹlifí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀rìn lẹ́yìn ìgbà náà nǹkan wà jáhàdù biha ṣùgbọ́n gbà tí àrísàmì ọlọ́ba sọ̀rọ̀ tàn án rá jáhàdù biha wọ́n wọ́n wọ́n jàyàn pé ah, nọ́ọ̀nù kò lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wàásítà ikọ̀ náà ti ha àǹfóṣohùn ẹ̀mí wọn sì rí kódodo lọ́rọ̀ yìí ṣùgbọ́n lọ́nà wo ni wọ́n gbàgbé àdá rẹ̀ dúlúmán létí àbùsí wà òlú wa àti ní pé àwa la wà ń bẹ. ẹ̀wọ̀n gbọ́dọ̀ màá fìyà jẹ́ ọ tí ò sí ní tí ọ tẹ̀yìn ẹ̀yọ wà lẹ́yìn tí ọ tẹ̀yìn ẹ̀yọ ń bẹ tó bá ti fi jẹ́ lórí àbùsí tó bá tún wá fi jẹ́ tí èso rí àbòsí tó bá tún wá pọ̀ ju ntọ́ fẹ́ yọ lára rẹ̀ lọ ó tún dáná. gbogbo ẹni tí àrísàmì lọ́ba wa bá ìmọ̀ kọjá pé ìsìkìbárù ni ó fi gbà ìsìkìbárù yìí pé no no no no no no no ah no no no ọ̀la máa tẹ̀lé àwọn èké no no no no no no no no mo ti dàgbà gan-an mọmọjọ orí mi mọmọ tájọ sí kékeré ẹgbẹ́ bàbá ṣẹ́jú mi náà fi gbé yàrá ìyàwó ọ̀dà ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọ yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ o ẹ̀rí lòun tó ju gbogbo èèyàn lọ ó ṣe kí ni o kọ́dà ẹ̀rí ìju àwọn ànábì lọ hádà ṣéun fìlà azal ó ti wà tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ìdán ẹni tí bá wá ń sọ̀rọ̀ lọ́sọ̀ tààlà ẹ wà rí wípé yóò máa wá dàbí àgbàlagbà nítorí pé n ti ń sọ yìí náà n tó ti lọ́jọ́ tó ló n tó n tó yẹ pé ó ju gbogbo ẹni tí ń sẹ̀mí lásìkò tí ń sọ̀rọ̀ náà lọ àtẹ̀tí sì ń ṣáájú ẹ̀ gan. wàá sítẹ̀ ìkọ̀nà a àǹfóso hùn dólò máa wà ìlú wa ìdán aṣọ àṣọ pé gbogbo ẹni tó bá wá ṣe kèfèrí sọ̀rọ̀ wọn lọ́bàṣọ àtàrà tí wọ́n gbáyì ulaika ashabun nari tí wọ́n bá láwọn ará anádà àwọn ará anánu hum fiha wọ́n máa gbébẹ̀ lọ kánrin àwọn tí ò ní gbénu náà lọ kánrin kése làwọn tí ẹ̀rí wá lórí wọn islam ẹ̀sìn tó rọrùn tó sì simple ni ṣùgbọ́n èso òfin alẹ̀ bóòlà àti ní gbọ́yé iṣẹ́ tó ń ṣe tọ̀sán tó rùnà bó ṣe simple tó gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹbọ pàdé Ọlọ́run Subhanahu ó ti ra ẹn tí ọba wá ṣẹbọ pàdé rẹ̀ tọ́jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló ṣe pàdé ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ kékeré ni o tí yóò tù bá ń bẹ̀ tẹ́ ìpá sọ̀tàlá àwọn àyùn ní rìsọ́ọ̀tù ahlil qibla àwọn tí ń sẹ̀nu nínú àwọn mùsùlùmí wọn ò lè bọ́ lọ́rùn ṣùgbọ́n wọ́n ṣẹ̀ àwọn àyùn méjì wà lọ́rùn lálẹ́ kìámà àwọn kan bẹ̀ tọ́lọ́wọ́ foríjì ìmà pẹ̀lú ìpẹ́ àwọn ẹni ìpè àwọn òjìṣẹ́ ọlọ́run ìpè àwọn màláíkà tàbí ìpè àwọn ọmọ àyà náà nù ẹ̀sìn tàbí ìpè àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídì tàbí ìpè ẹ ẹ ẹ ẹ ẹ ọ̀nà táwọn sáà sọ pé ìpè ọgbà wà yọ ọgbà wà yìí tó bá jẹ́ pé bá wà ìpè yìí lè yọ àwọn èèyàn alásùsàn lè fi yọ àwọn èèyàn kan kúrò nù ná hmm. àwọn àpẹ kan bẹ tọ́jọ́ pé èyí òkulẹ̀ ní wọná wọn ó sì pẹ̀ fún tí òfin ní wọná ó ti tọ́ sí ná ní ọ̀nà wo ó ṣe sì nápàdé Allah subhanahu wa ta'ala ni kò sì túbá ń bẹ̀ ṣùgbọ́n kò pè lálàálì tó jáde láyé tó tó bá pè lálàálì ó ti kúrò ní ìsìlámù ọtí bí àwọn bẹ́ẹ̀ pè lálàálì èyí ṣe mùsùlùmí wọ́n sàlàyé fún ní ọ̀nà oyè mi kẹsẹ̀ pé ọmọ tí mò ń sọ ẹjọ́ afa ta lọ́dọ̀pẹ́ wọn lọ́lọ́ ni ta ló mú mi wọnú ẹ̀ ọkọ̀ akọ̀ tí wọ́n fi ń ṣe ta lọ́ kọ́mọ̀nà bí adáwọ̀ bí ẹ̀ṣin ọdún náà ni ìgbà tí wọ́n fi gùn gọ́ akéwì tí wọ́n rọ́ sí gọ́ inú ẹnu tá a fi mú tàǹdà inú kò tí ń lọ sọlẹ̀ sí afẹ́rẹ́ máa ń dẹ̀sùn fún wa lọ́wọ́ bẹ́ẹ̀ yóò tún mutí pàdé lọ yóò jìyà nínú òun lẹ́nsọ́n ah, ọlọ́run fẹ́ lẹ́nu ó fẹ́ ń kò ọ̀dọ̀ ẹ̀yìn àwọn kẹ̀kẹ́ ọlọ́mọ bọ́ ṣé wọ́n ní ogun gini wọ́n tún wá gbé abẹ wọn ò tó fomi là ṣe pé wà lálẹ́lẹ́ tí èèyàn bá dúró lórí ilé ìkẹsẹ̀ mùsùlùmí mọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tọ́jẹ́ wípé alásùlá ti kádàrà wípé wọ́n wọ̀nà wọn tó wà lìjẹ̀ náà anábì sallallahu alaihi wasallam min hadith abi Sa'id ìmọ̀ ẹnìkan bá mi sọ̀rọ̀ bóyá jimá bí kan mọ̀ ẹnìkan ó ń tàn wá ń béèrè okò Abu Sa'idi lọ́wọ́ mi ìrántí ìmọ̀ kójọ́rọ̀ tí mò ń sọ tàbí bí ẹni ń sáṣẹ ń tẹ̀lé mi bóyá parí programu kan ìmọ̀ kó jẹ́ tafsir náà tàbí kó jẹ́ jumu'a ìsá ọkàn mi ò ké orí nìkan ni kìsìkò àjókò mọ̀ rántí fẹ́ pọ́ńtọ̀ bá ń bẹ́ ń bí Abu Sa'idi ọlọ́run ti jẹ́ rántí okò ẹ̀ padà o saadu ló kọ ibnu malik ibnu sinan alikhudiri radiyallahu ta'ala arda amsan sọ wípé ama ahlu nar alladhina hum ahluha ẹ ràn tí wọn jẹ ọmọ aná tí wọn wọ náà tí wọn wọ náà la yamutuna fiha wala yahyawun wọn àjẹrù ayé wọn àjẹrù ọ̀run wọn àjẹrò ayé wọn àjẹrò kíni o wàláàkínà àkùwàmán ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tí wọ́n padà wọ̀nà yìí yẹ̀dìkùlùnáhà bìdùnúbìhìm áò bí kọ̀tọ̀yàm ṣẹ́kùmìnà rọ̀wì ẹsẹ̀ kan sí kejì báyìí ni ó gbé wọn wọ̀nà yẹn ṣùgbọ́n tí wọ́n bá wá wọbẹ̀ tán fa àmà tàtìhùm ìmá tàtàn hmm. ẹ jẹ́ ara fọ̀rọ̀ sínú bracket fi kò sẹ́yìn tí ma ti wọ̀n náà báyìí wọ́n kùpì kí n túmọ̀ wọ́n kùpì ìkìtìláfì mi rọrùn àfa lórí eléyìí alásọmọsàjì àwọ̀ná ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀ ń bá tún jẹ́ alìkíbùlà tó jẹ́ mùsùlùmí tó bá wọ̀ná ojú ẹsẹ̀ tí wọ́n bá ti ń wọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbẹ̀mí wọn. wọ́n ní kí wàá níyà tí wọ́n jẹ́ ń bẹ̀ a pé iná kàn jẹ́ síjínù fún wọn bí ìgbà tí ara èèyàn ìyọ̀jẹ́ nǹkan kò mú ibò mú nǹkan kò ṣe wọ́n kàn wá fínú yàrá kan láyé wọ́n níbi tó wà ẹ̀wọ̀n ni o ṣe é pé wọn ò ju òbóde ṣùgbọ́n kò ní bá kò ní kankan ṣùgbọ́n bá nùjẹ́ pé nítorí tó wà lọ́mọ gbádùn báyìí ntí ó ajẹ́ pé yuhbasun finnar ṣùgbọ́n lójú ikú wọn wà wọ́n ti mẹ́mẹ́ wọn wọ́n ti mọ̀ sáà sànsọ̀nù apá kan náà fani la fa àmà tẹ́tùmí ìmá tàtàn ojú ẹ̀tẹ̀tẹ̀ bá wà ń bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala yẹ́bùrìbọ̀ àlà àdánihìm yóò kù wọ́n lóorun kọ̀dọ̀rọ̀nà kọ̀dọ̀kan wọ́n máa jìyà mbẹ́ kó lè bá a jẹ́ kí yàyẹ̀ ó fúyẹ́ lè anna allah subhanahu wa ta'ala kọ̀dí sáman náà ma mauta allahu yata wafal anfusa hina mada hina manamiha riwaya min tuwa min riwaya bi hurayra wípé tí wọ́n bá wọnú náà ìtàn wọ́n mẹ́mí wọn lọ. ṣùgbọ́n a àbákìyà sáà àyùkúyàhùn mìíràn tọ́ba kú bí àsìkò díẹ̀ títà ìmọ̀ ń kálukú kù gangan torí pé gbogbo ntí ọ̀wọ́ nínú àwọn mùsùlùmí kìí ṣèjọ́ kankan náà gbogbo wọn kú mbẹ ẹlòmíì ó lè jẹ́ one thousand years ẹlòmíì one million years bí ẹ̀sẹ̀ torí pé ẹ̀sẹ̀ náà papọ̀ bẹ́ẹ̀ sì ń kálukú ṣe rí ṣùgbọ́n àwọn wo àwọn tí wọn ò ṣẹbọ ní o ẹ wá wo bẹ́ẹ̀ bọ́ ṣe jórí ibú tó ẹ bá wọn ò ṣe filẹ̀. tó ti kù díẹ̀ lásìkò òǹtọ̀ǹtò tí ó kú òǹbẹ alásọlọ́wọ́ àjípadà ìgbà ni ọ wà farara iná kí lè rí wa turupita wa sọ wípé wọn wà ń bẹ wọn kù ẹ wọn wà níbi ẹni ó sùn lọ sí nǹkankan sínú ònìrán wà bí ònìrán wà ẹ̀rí fi rinlẹ̀ wípé iná ń wò mú wọn ṣùgbọ́n kò ní mú wọn bíi títí àwọn kẹfìrí kí lè rí wa oṣìṣẹ́ tó ń sọnù hadithi yìí pé hata idakanu fahman inú ìwáyà mi umama nígbà ọba di pé wọ́n wá jóná bí èédú tí wọ́n dé èédú àwa ń bọ̀ à ń tutù ọsọ wájú wípé iná yìí ó mọ wọn ó kú pi tá a bá sọ wípé wọn ó kú tá a bá ní bí ìgbà téèyàn sọ lọ wọn wà ń bẹ ṣùgbọ́n tí ń túmọ̀ rẹ̀ gbẹ̀yìn ni wípé tó bá ti kú díẹ̀ tó ń kálukú wọn tí ó kú òun bẹ̀ bóyá bíi wákàtí kan ní o àlọ́sọ̀lọ́ ọmọdédé rẹ̀ ọmọdédé rẹ̀ o wọ́n wà á jí yóò wà jẹ ìyá náà gangan láàrin díẹ̀ tí wọ́n fi ọ̀dà kọjá náà ni ó sì dèédú. tó ń ti bẹ́ẹ̀ náà kò ní í jọ ẹni tí ọ̀wọ́ náà kó tó wà lìjẹ̀ náà àpẹẹrẹ dúdú ó sì tún kú lára wọn wọn máa wá pè ní jahannami yon àwọn atokunbọ ti ná ló ń sanuwa ló ń sanuwa o mẹjẹ awọna o mẹjẹ awọna o wọlájà kan sọ̀rọ̀ mẹjẹ awọna o e gbogbo tó lè mú awọna ní wájú wa yìí ntọ́ sì lè mú àlùjànnà náà ní wájú wa yìí ìwo ló ń kálukú fẹ́ sálẹ̀ sá àtẹ̀ntínwì àtẹ̀ntíngbọ́n náà ọ̀sán àdàkùn mẹjẹ awọna o. hum fiya khalidun àwọn kèfèrí wọn ò ní jáde nùnà iná ò ní tán àjẹnà ní ó sì ní tán hada alladhi alayhi ahlus sunna wal jama'a n tẹ́ wọn afa n bẹ́ẹ̀ lórí rẹ̀ nù jẹ́ àwọn afa pé ọlọ́mọba náà wíwí báyìí kárin kìsì àyàfà àwọn tí wọ́n kú mbẹ tí wọ́n jẹ́ òsọ́ọ̀tù alil qibla wọn tí wọ́n sẹ tẹsẹ̀ kásìkejì gbìyànjú wọ́bẹ̀ kí ni wọ́n fà tẹ́lẹ̀ sọ́tà fi kọ́kọ́ sọ eléyìí síwájú ntọ́fà náà lọ́wọ́ afẹ́ ìbẹ̀rẹ̀ pé wá ní ya bani Israel ọlọ́run ni mo pe ẹ̀yin bani Israel rúdìfàtì náà lè ìdọ́fà ya bani Israel man huwa israel ta ni jẹ́ israel israelu yìí anabi yakubu ni jẹ́bẹ̀ ta ni jẹ́bẹ̀ o ibnu ishaq ibnu ibrahim khalil rahman. abúlé abbas ní èdè ibru ibraniya isra abudu ní jẹ́bẹ̀ ìlú allahu ní jẹ́bẹ̀ ẹ wó kọ tí ànábì yakubu gan jẹ́ abudullah ẹrú Allah subhanahu wa ta'ala lédè wọn gangan ojú kan nìyẹn kí lẹ́rìí tá a fi mọ̀ pé ànábì yakubu ní jẹ́ israel jẹ́ àfi sunan la musnadu ni kesi sunan baba yìí jẹ́ àfi musnad inda abi dawud at-tayalisi rahimahullah rahmatan wasi'a abu dawud méjì làwọn àgbààgbà fáwọn ní kirikori ẹnìkan sí sunan ẹnìkan sí kíni musnad musnad abi dawud at-tayalisi ó yàtọ̀ sí sunanu abi dawud abu dawud ọ̀tọ̀ọ̀tọ̀ dọ́níà min hadith abdullah bin abbas radiyallahu ta'ala anhu ardahuma ja'at isabatu lil yahud ila nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn kan nínú àwọn yahudi wa bam sallam jọ kan bi sallallahu sallam on fẹ́ ma wọ́n wà nǹkan wá ní o wọ́n fẹ́ o àbí ìwà sọ fún mi pé hmm àtàlámúnà anna yaaku anna israel wọ yaaku anabi wọn sọ pé sẹ ẹ mọ̀ pé anabi yaaku bù ní jẹ israel àwọn yahudi ni allahumma naam ama ọdọ àlójú bẹ́ẹ̀ anabi ni kò gbogbo ntẹ bá bá wa tí màá bá yín sọ yìí láti ìsìn lọ́wọ́ ọpẹ tiẹ kọ́kọ́ gbà ná allahumma shahad Ọlọ́run ọba jẹ́rìí mi pé mo ti jẹ ntọ ọ̀ràn mi sí yàn wípé ta jẹ israel o anabi yaaku oníjẹ israel apákan nù àwọn àfa wọn ni àwọn èèyàn mẹ́rin kan bẹ nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé olóòkọ méjì ni wọ́n wọ́n ní inú wọn ni ànábì yakubu wa ìtún jẹ́ israel inú wọn ni ẹ ẹ ẹ ànábì yunusu wa ìtún jẹ́ dunun wọ́n ní wọn ni amsa wa ń jẹ́ muhammad ìtún jẹ́ ahmad nínú nàbí ìsá wà ń jẹ́ ìsá ètò ń jẹ́ almasih nínú nàbí ìlíyàsí wà ètò ń jẹ́ dùlùkífìlì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kìí ṣe èèyàn mẹ́rin sí márùn yìí kọ́ ni wọ́n ní ó kọ tó jẹyọ kan nínú àwọn ànàbí nítorí pé ànàbí ìsá gan tí ń pè ní jésù yìí alọ́sọ̀tàlà ó pè ní rúṣù ó tún pè ní kẹ́límà ó kọ náà ni àwọn àfáà ní ọ̀dànà tàbá tó fi méjèèjì kún isa àti màsí nǹkan wọn ló di mẹ́rin ànábì wa ń kọ́ olóòkọ̀ rẹ̀ rẹ̀ tiẹ̀ ló ń jẹ́ al-Qasim ẹni tí ọlọ́run rán pé máa bá ń pín kẹ́ẹ̀mí ṣé kẹrẹ̀ náà lọ́nà àmọ́ máa bá ń pín fáwọn èèyàn ó tún jẹ́ Mahmud Muhammad. أحمد محمود القاسم كتير قال سلام نعم نعم ال العاقب انتم جاء العاقب الامين بارك الله فيكم انتم جاء الامين انتم جاء كتون يو الماحي انتم جاء al-Mustafa salawatullahi wa salamu alayhi nítorí jẹ́ bẹ́ẹ̀ kọjẹ́ tọ́ ha o kọjẹ́ yá sí o gbogbo tí mo ní tí mo pinlẹ̀ ń sọ yín tí mo ti bẹ́ẹ̀ tí ti bẹ́ẹ̀ fẹ́ wínú àní bí èsè yá sí o. anabi tún jẹ́ alifatihu. ìntọ́lọ̀ ti tì ó tún fànà bí sí wáàdé salawatullahi wa salamu alayhi ìdán káwá padà sí bí masala kan tó tó tó wà muhimma salatu li fatih àwọn èèyàn tó jòkòjò <laughs> jẹ̀máà àfijọ́kọ̀ sọlọ́ba bẹ̀lọ́hún kọjọ́ kó máa lé ògbó wa kún dáadáa kó sàjà látùbọ̀ tán rí kọjọ́ gbogbo gbàrà wà ń bẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ká tán sórí ìyọ̀nú ẹ̀ tí wọ́n bá ní kí ni hukumu sọ̀látù lè fàátì kéèyàn máa kà bídíà ni àbí kéèyàn ṣe bídíà á ní ẹni sọ̀rọ̀ sọláàtì fati gan ẹjẹ àkọ́kọ́ kàná káwọn ti bẹnbẹ naam ọ̀rọ̀ ọ̀rọ̀ afẹ́ẹ́fi ọ̀rọ̀ ìmọ̀jọ́ ta ló ha kìí ṣe àléébù ọyẹ dìde kẹ́ máa sọ́nkọ̀ kan ká máa ó ní ọlọ́run àwọn sàlẹ̀kùn kẹfà sàlám ẹni tí ọlọ́run fi sí ti hàn ti tì àwọn kan ní kò rí bẹ́ẹ̀. ẹni tí ó jẹ́ ìgbẹ̀yìn nǹkan tó ti lọ oná làwọn òjíṣẹ́ ẹni tó jẹ́ pé òdodo náà ní fi ràn òdodo ṣe òun kà òkà ní. wọ́n á rí ọ̀pá lẹ́yìn káàtó mọ̀ sátì bá ti sọ́rọ́ tìlifá tí ọjà rẹ̀ naam barakallahu fik eh? ẹ alifati lima ugliqa anabi ẹnu sùúrù ẹ̀yà ó ní allahumma salli ọlọ́run ọba ò bá ń ṣe ìkẹ́ fún ànàbí ìwáyìí fún aṣáájú wa tó ń jẹ́ ànábì mhm. ẹni tí ó sì nǹkan tí wọ́n ti tì pa ìyí ka bírákẹ́tì bẹ́ẹ̀ àwọn kan ń sọ pàànà bí èsì bẹ́ẹ̀ wọ́n ní kí èsì fátìlì máa ògùlé kọ́ ẹni tó sì ń tí wọ́n ti tì pa amsa samsiri ọlọ́run fi sí ń tọ́lọ́run ti tì pa kí lè rí wa jẹ́ àfisọ́yẹ́mìnà hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu nígbà sàn sàn wọ Watiru, omi kan bẹ̀tà ń pè ní wàtíìrù òun ló dá òun ló ṣe sábà bíi fatihu maka torí àwọn bani khuzaa ti tànábì náà ń ṣe banu bakiri àwọn ṣe ti kuraish wọn yìí ti jọ sọ wípé ẹnìkan ni ọ̀gbọ́dọ̀ lọ́ọ́ fi àjẹ́ nìkan tàbí kẹ́nìkan padà lọ́ọ̀rẹ́ gbábọ̀dẹ̀fẹ́ nìkan àwọn omi kan wà ń bẹ́ ń tòsí mẹ́ka wọn ń pè ní wàtíìrù ó súnmọ́dọ̀ àwọn khuzaa àwọn banu bakiri wà á ẹnìkan bí wọn ṣe fẹ́ lọ pọ́ńtọ̀ àwọn kuraish gbọ́ sí wọn ni à kò sí wàhálà ẹ wá gbọ́kọ́ lọ́dọ̀ wa wọ́n yà ní ọkọ wọ́n yà ládà wọ́n yà nìkan tí o sì bọ̀rọ̀ ṣẹlẹ̀ torí pé wọ́n ti padà sàdéhùn ní Hudaybiya nígbà tí yàn jàm báyìí ànàbí de ànàbí sàn wá wọ́n mẹ́ka ǹjọ́ náà ànàbí wa ní lágbájá tàmàdù báyìí lásìkò tí mo wà yìí Allah subhanahu wa ta'ala tí wọ́n bá sọ pé ànàbí má gbé dà wọ́n mẹ́ka ọmọ nàdà òkè mbẹ́ ẹ̀ pé naam ahallallahu subhanahu wa ta'ala dhalika li nabiyyihi ọlọ́run ló ṣẹlẹ̀ tọ̀fà nàbí rẹ̀ tí ò sí lẹ́tọ̀ fẹ́ni kankan láti tọ́tò ti dá sánmà àtìlẹ̀ mọ́ káwọn ọ̀gbọ̀dọ̀ náà àdó kéńbẹ̀ gbèlèpọ̀ ẹ̀fẹ̀ fẹ́ pààyàn bẹ̀ náà ẹ̀gbọ̀n jagun bẹ̀ ṣùgbọ́n nǹkan láti ọ̀run ti dáyé àti sánmà ó ti pa bí ó ti pa. wà innama uhillat li sa'atan minan nahar èmi ọ̀ náà gan ó nígbà tó lọ́n fi yọ̀ǹda fún mi wípé mo yọ̀ǹda kó o ṣe bẹ́ẹ̀ mo yọ̀ǹda fún ọ kó o gbé dòkè Mẹ́kà iyọ̀ndọ́yì àrínú sọ́yìn bàbá Bukhari àrínú sọ́yìn Muslim ṣùgbọ́n àrínú Muslim bàbá Ahmed rahimahullah ta'ala wípé látìgbà tí alùfájáde ti yọ̀ndọ́ tàbí bí wọ́n mẹ́ka yẹn tí òun ó fi wọ̀njọ́ náà nìkan ni tóun bá tó ìwọ̀ pé ànábì náà tún gbọ́dọ̀ gbìdálẹ̀ salawatullahi wa salamu alayhi ma qad ughliqa alma futiha bihi gbogbo ànábì tó ti lọ pátá nǹkan ogun tí wọ́n bá kọ́ lọ́dọ̀ kẹtẹ̀rì wọ́n kò jọ wọ́n wà dáná sí i ìmí ìbẹ̀tẹ̀ pé náà wà láti sánmà yóò jò dànù ó dìrẹ̀ sàlám alfatihu ni mákìnì o àìmọye nǹkan nǹkan nǹkan nǹkan tí wọ́n ti pa wọ́n fànà bí sí kó lè máa jẹ́kẹ̀ fún wa. naam ntó ti lọ náà lọ́rọ̀ nùbú wa kò sánàbí nù lẹ́yìn rẹ̀ wọ́n fi ànàbí parí ẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ pé tí ó bá ròdòdó lọ òdodo náà ni ó ti fi òdodo lọ salawatullahi wa salamu alayhi kílẹ̀ rí wa bàrírọ̀ nínú nínú ẹ̀sìn tí ọkọ bá jẹ́rú tíyàwó jẹ́rú ìgbàkígbà tí wọ́n bá yẹra ìyàwó tí ó bẹ́ẹ̀ di ọmọlúwàbí ṣáájú ọkọ ó ti ní ẹ̀tọ́ kan ẹ̀tọ́ pé ìǹṣe mọ́ tàbí màá ṣe ẹnu ìyàwó lọ́wà àwọn ibi tóbi ti lágbára nìyẹn ẹrú lóbìnrin tẹ́lẹ̀ ẹrú lọ́kọ ẹ̀ wọ́n ti ara ìyàwó ojú ẹsẹ̀ wọ́n máa wá bílẹ̀ pé sọ́ọ́ máa bọ́kọ ẹ lọ àbí ọ̀bá lọ irú ọ̀lọ́sẹ̀ sí bàrí rọ àbí wàá pè bàrí rọ kalẹ̀ wípé mùgífù ìdájọ́ rẹ o ah ọ̀nà àbí ọ̀nà mo dúpẹ́ mo dúpẹ́ ń òṣèmọ́ ah ó òṣèmọ́ bò ó ní òṣèmọ́ o ọ̀rọ̀ yìí wá pọ̀ débi pé mùgífù wá bẹ̀rẹ̀ sí í sunkún yọ́ọ̀ máa sunkún tẹ̀lé ta ni o yọ́ọ̀ máa sunkún tẹ̀lé ìyàwó rẹ̀ lẹ́yìn titi títí káàkiri ọjà gbogbo Madina ẹkún alaabasu ó sì jẹni tánàbí láìkì yìí pọ̀ ọwọ́ àlọ́ sọ́fà sàsàrà mi wípé ọ̀rọ̀ mu gífìrì báyìí báyìí kánàbí ò tiẹ̀ máa dá sí i àbí wàá pe bàrírọ̀ padà wípé ìrẹ́ bàrírọ̀ aláàtúrọ̀ jìrìnà àwọn kan túmọ̀ rẹ̀ sí pé ó sì gba ọkọ rẹ̀ padà ìtumọ̀ ẹ̀kọ́ ń wo ọ̀rọ̀ ìǹsẹ̀mẹ́yì ó sì tún dàrú padà mọ̀rọ̀ ọjà tánàbí ń sọ nìyẹn ọwọ́ ní ànábì àtàmúrùnì àwùtùṣàwírùnì mo fẹ́ mà ibi abibita fẹ́ yọ nẹ́sùn hakimi hakimi o ọ̀ngbà mi mana ni àbọ̀ npamílàsẹ̀ ah ànábì ni mo kàn gbọ́ mana ni o kìí ṣe pàṣẹ láti sẹ́mọ̀ o ọwọ́ rẹ̀ ló ń sì fàṣẹ sí o lórí ọ̀rọ̀ yìí onítọ́ bá délé yàn ni n ò ṣe má ànábì ni ọmọ ti bímọ fún ọ ó ní mọ́ ma àní n ò ṣe mọ́ ẹ lè máa fi ẹrú sọkọ ńgbà mo ti ẹ̀wà lẹ́rú ó sì ń bá mu ànábì ìsàlábòsì salawatullahi wa salamu alayhi alhadi ó ẹni tí máa tọ́ ní sọ́nà lójú ọ̀nà wọlọ́ngọba lọ́nà tọ̀tọ̀ panangada yìí ó ń lanú sí naam. àtàwọn ará ilé rẹ̀ ní pàápàá bó o ṣe fárasàm yìí kọdùrú ìlà ákìrí ọ̀rọ̀ yìí àwa bọ̀ jẹ̀mọ́ gbogbo ń tà ń tó ní kí ni tó burú mbẹ́ naam tí yẹn kan mẹ́mẹ́ tó burú nǹkan mẹ́mẹ́ tí ọ̀dà tí wọ́n bá bíọ́lẹ̀ rẹ̀ pé sọ̀rọ̀tì lìfàátì ọ̀dà àbí ọ̀dà tó o bá ní ọ̀dà kí ló tó sọ pé ọ̀dà kí ni ẹ̀rí tó ní ọ̀dá àwọn adáàlè sọlátùl fàátì kọ̀tà sí àdúà tèmi náà ń ṣe torí pàdúà àtẹni kọ̀ọ̀kan ṣe kìí ṣe pa kálẹ̀ ọlọ́run ṣàánú mi mọ́jì ń ṣiṣẹ́ mọ́jọ́ mi ó dàrú kẹ́nìkan wa máa jígbọ́ kọ́ ọba nǹkan ọlẹ̀ mo sì ṣe mí jọ mi o ṣùgbọ́n èyí tí mo ṣe ń jọ ọwọ́ ọba nǹkan yàn lẹ bó ṣe ọba nǹkan alẹ̀ lódìdí ọwọ́ ni àdúà tí ùsàsù máa ṣe rìn ẹyẹ yẹn máa ṣe sọjọ́ bóòlá sí asọ́tọ̀ sàlám àwọn abọ́ sínú ẹ̀sìn ẹnìkan lọ́rọ̀ yóò bí àdúà olóòrùn nífẹ̀ẹ́ ànàbí ọ̀rọ̀ bí àdúà ṣùgbọ́n gbà tá a wò lọ wò bọ́ kò sí nǹkan tó burú nu ìtẹ́ni ìsọ́bẹ̀ nǹkan dáadáa náà ni ṣé dáadáa ni ọ̀dà àwọn sọ̀rọ̀ àbàwọn sàlám àti má bá a ṣe máa ṣe gbàṣàwò asan ká máa ṣàṣàtúfọ̀ kayfa nusalli alayka ya rasulallah bóòlá ànábì wa kàn ní tí wọ́n mọ̀ wípé ẹ máa sọ pé allahumma salli ala muhammadin wa sallim èntọ́ jẹ́ pé mo fẹ́ sàṣàfà sàṣàlám nù bákan náà ó tún kọ́ àní salatu ibrahimiyya ntẹ́ fi máa sekini o asafẹ́n sasalam nù sokiya mo wá ń ṣe duawu duawu duawu ngbà máa débi duawu mi rasalam wúlọ́jà kò sóore dé bá níbi wàlìjẹ̀ náà ànàbí ọlọ́kàn kẹ ànàbí tó fi sí ní tẹ́ títì ànàbí ẹni rẹ ànàbí dáadáa sẹ́sẹ̀lá tó lè lẹ́yìn náà mo ń fi ìmánì mi tí mo fi wọ́n sẹ́sẹ̀lá ń gbọ̀ mo fi ń ṣe tàwásùlù sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ sàṣàlám sọ́dọ̀ fàátì kìí ṣe ń tànàbí mi a máa o baba tó ń ti se Si, ntẹni ìtọ́rọ pẹ́mìnà ìwọ́ tó ní ọ̀dá ìwọ́ náà ń sá àwọn àdúrà kẹtí ìsìnkú ànábì lọ sọ àdúrà tẹ́nì kankan hàn ó ní ń bọ̀ wá yá lọ́wọ́ àdìpé ṣèyítàn wà ń bá wọn yé sí díẹ̀ díẹ̀ díẹ̀ ní wéré tè kọ́lọ́njórí rí ọ kó sílẹ̀ padà lọ́ba ní asatúfàtì kan ó ṣe déédéé sixty kùránì wàhálà bá ẹni ọba sọ bẹ́ẹ̀ tó sì gbà bẹ́ẹ̀ ó kú òun Islam pé náà ìgbà tó tó yá ìkan tó pa àyìnrán ti kò kírun mọ́ ìsọ́ọ̀fù ni wọ́n fi máa ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀mí mímọ́ ni wọ́n fi máa ń sọ̀rọ̀ ẹ̀sìn kí ẹ ṣe pé àwọn ti ní ọ̀dà tàbí àti ọ̀dà rán ní ọ̀dà hàn. ntí wọn kó bẹ̀ kó kó ba náà ntí wọn fẹ́ sọ́dà wọ́n ti tilẹ̀kùn ẹ̀ wọ́n fẹ́ sọ́dẹ̀sìn wọ́n sì tilẹ̀kùn ẹ̀. pápá ń bá tuwa lẹ́ǹdọ́ náà ni wípé sọ́lú àlàyé kẹfà ṣe tó ń ìbọ́lọ̀ ti rí àṣàtàtù fún mi ẹ̀ tí mo ti tún ilẹ̀ àbá ti rẹ̀ tí ó tún pànà bí náà gbákejì ọlọ́run salawatullahi wa salamu alayhi jama kátó tó sọ kásìkí ni o torí bá a ṣe ń sọ yìí àwọn atọ́jà tulabul ilmi yóò tún máa yé wọn jàwá tí àìsè tulabul ilmi àṣírí lọ ìdán kátọ́tọ́ sọ. sọlátùl fati ntí ń bẹ́nu rẹ̀ naam sọ̀rọ̀ burúkú ń nígbò ókọ tí ń jẹ́ pé sọ̀látùlù fàátì sẹ́sìn lọ́sọ́ náà ẹ̀sìn kọ́ kéèyàn máa wá ṣe láti máa sọ pé òṣèṣẹ́ sàṣàlám sọ́lọ́ wọn gbà lọ́wọ́ ẹ̀ kò ní í gbà kílẹ̀ rí kílẹ̀ ìdí tá sọ pé ti ń bẹ́nu ẹ̀ dá ọ̀rọ̀ ọmọnìyàn èyí ó sòótọ́ torí pé èmi náà lè jókòó kí nǹkan hun àdúrà ẹ máa wo o ẹgbẹ́ sàtúfàtì sẹ́gbẹ̀ kan kí mìíràn ní pé ọlọ́mọdé sórí bú o kí n tó sórí rẹ mẹ́jà sí rí mi kó tó máa bò mẹ́jẹ sókú pàdé rẹ o mẹ́jẹ kú tó kú o mẹ́jẹ wẹ̀wọ̀n ayé mẹ́jẹ wò tàlìkì àmá o sànú bí mo sì wá sọ́hun kí n wá bírákẹ́ẹ̀tì ẹ̀ kí n máa wá sọ wípé àdúà ìsúre jẹ́mọ́ àti àdúà kí n mọ̀ pé o ìsúre lẹ́nìkan náà bá tún débẹ̀ lọ́mọ náà ah, ọlọ́run ṣàánú mi o mọ́jẹ̀kún tó kú o mọ́jẹ̀ sunkún rẹ̀rin o mọ́jẹ̀ kí ẹkún ọgbẹ̀yìn rìn mi o mọ́jẹ̀ ń wẹ̀wọ̀n ayé mọ́jẹ̀ ń tàlẹ̀kẹ́ àmọ́ oná sábà ń bẹ̀ bá ah wọ́n wá kọ́ sókè rẹ̀ pé àdúrà ìsúre sẹ́ẹ̀mọ̀ wípé ntí mo hun kalẹ̀ tẹ́mi èmi ti tèmi àdúrà tá à ń sọ lẹ́nu ìjáde ntí ọ̀sọ́ di bídíà ni pé àkọọ́lẹ̀ ká máa wá rìpíìtì ẹ̀ ká wá sọ dẹ́sìn asan tuwalẹ̀ kábẹ̀ ud'u rabbakum tadarru'an wa khufiya salatul fati ó kọ̀ tí ń jẹun àti tí wọ́n fi sọrí ẹ̀ kì í sẹ́sìn o. òótọ́ ti ń bẹ ń bẹ ni pé n ti ń bẹ nù rẹ̀ tí ń hàn bẹ̀ ó ní ìtumọ̀ tó dáa ṣùgbọ́n òun ni a máa ṣe kò sì kò sì kò sì rọ̀pọ̀ bí èèyàn sàtìfà ti ẹ̀yọ kan bó ṣe one million tó ló ń sọ sọ sàlámù kò ní dáadáa kankan tí ó gbà bí wọ́n sọ pé Allahumma salli ala Muhammadin wa sallim ó ti sóríire kí wàá máa dára mi láàmú sí máa. ẹ̀tún ọgbọ̀ tí a máa ń kà náà tó máa ó jíjẹnu níra ì ojú kanu ìntánàbí tún wá mú ẹ̀ ẹwọ́ sí rọrùn tó jẹ́mọ́ sí mọ́sí aláì clear kò clear torí pé súnfí tọba jọ ń kéwúnú wọn o lè pé wá túmọ̀ rẹ̀ gbáná wá sọ tí ọ̀dá ń bẹ́ẹ̀ nígbà tí ṣé mo sọ fún ọ pé túmọ̀ kan bẹ́ẹ̀ tí ọ̀dà èmi ti sọ túmọ̀ ẹ̀ pé ìtumọ̀ ẹ̀ mo ti bọ̀ túmọ̀ ẹ̀ tán kí ló wọ̀ wá fẹ́ sọ́dà ẹ̀ ó ní sàtúfà nàbí nu sàtú àwọn àgbàlagbà nìyẹn kankan ọ̀dà ntọ́lọ́ tọ́lọ́ ní kánàbí òfin wa ilé mi ń sí ń tèmi. sai masala yau ta clear ya bani isra'il ẹ̀yin ọmọ ànàbí yakub udkuru ni'mati yaliti an'amtu alaykum ẹ rántí àwọn àdẹ̀rẹ̀ mi ọlọ́run ọba tí mo ṣe fún yín àwọn àdẹ̀rẹ̀ ìmọ̀ pọ̀ o ẹ rántí rẹ̀ udkuruha biqulubikum wadkuruha bi alisinatikum wadkuruha bi jawarihikum ọ̀nà bíi sẹ́tàn ẹ̀gbà rántí ẹ̀ ẹ mọ rántí ẹ̀ nú ẹ̀mí ẹ fẹnu sọ́bọ̀ọ́dẹ ẹ wá fi ara náà kún gbogbo ẹni tó bá lóhùn dúpẹ́ fún sọ̀tàlá ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni lọ́pẹ́ fi lè jẹ́ ọpẹ́ tí wọ́n gbà lọ́wọ́ èèyàn lọ́nà wo èèyàn dáàdi ọ̀kẹ́ ọlọ́run ló dáhùn òun ló sì ń fún lálàáfíà wọn wá ní ó kírun kò kírun ó ní ìní sọ́bòde gan nínú ìsàlẹ̀ ọkàn mi ó sì gbàpọ̀ lọ́dọ̀ wọn ni ọmọ kírun ò kírun nígbàtí ń dúpẹ́ ń tẹ̀mítẹ̀mí ọfẹnu sọ̀ntiẹ́ ní ọ̀sọ̀bòde bí alhamdulillahi rabbil alamin èyí tó jẹ́ jàwárí kírun gbààwẹ̀ ṣe nkankan yọ ọmọ wa padà sí ẹnu mẹtẹẹtẹ yìí ẹyin náà dúpẹ́ orí mi rọ́mọ subhanahu wa ta'ala wa awfu bi ahdi àwọn afa ni kí ló fà tẹsán sọ pé ya bani Isra'il udhkuru ni'mati allati an'amtu alaykum wa awfu bi ahdi adé mi ọlọ́run ọba mo ṣe fún yín ẹ ufi bi ahdikum èmi náà gbé àdéhùn tí mo ṣe fún yín kí lè àdéhùn náà díẹ̀ ń bẹ nínú suratul maida walaqad akhadha Allahu mithaqa alladhina àmọ́ àti lómi ìtàbí fẹ́ pẹ̀lú. la tu'minunna bihi ẹgbà ẹgbàgbọ́ ẹgbà àwọn ànàbí mi gbọ́ àdìsí sàrám tẹ ẹ ti rí nu tí àti bẹ lọ́wọ́ yín ẹgbàgbọ́ mo ti sàdéhùn tẹ ẹ bá gbàgbọ́ ẹ ń jẹ kẹ ẹ náà wọ́n fi di ahadikum wa iyaya farhabun ẹ má bẹ̀rù ẹlòmíì èmi alọ́sọ̀tà nìkan ẹ má bẹ̀rù níbẹ̀rù ti tòótọ́ ẹ sì kí ni o ẹ má bẹ̀rù ẹlòmíì àwọn Bani Israeli àìsàn sọ pé wà á mìnú kí n lè kọ́ra wọn papọ̀ bima anzaltu musaddiqan lima ma'akum ẹ kùránì tí mo sọ kalẹ̀ fún sàlámì ẹ gbàgbọ́ o ẹ sì kúkú mọ̀ pé kùránì gbogbo tí ń bẹ́ nu tí ọwọ́ yìí ni kùránì yẹn ti kóónú èntẹ́ ẹ tún yí mẹ̀tẹ́ fi parọ́ kùránì tuntun àṣírí ẹ. wala takunu awwala kafirin bi. but a máa ń sọ̀rọ̀ kan nínú kọ́ ìdà kan bẹ̀ tí a máa ń sọ wípé ìdàkejì ọ̀rọ̀ ní ta àgbọ́yé ń bẹ̀ ṣé gbogbo ọ̀rọ̀ ni máa ń rí bẹ́ẹ̀ má bóde o kí lẹ gbọ́yé mẹ́ ẹ́ yọ jẹ má sùn o kí lẹ gbọ́yé mẹ́ kí n rájú kalẹ̀ àbí. má parọ́ o kí la gbọ́ yé mbẹ́ mo wá fẹ́ bèrè bèrè ṣé gbogbo ọ̀rọ̀ ni ni ni ẹ e, e, e, ni máa jẹ́ ni máa ní dàkejì bí ogun tá à ń sọ bọ́yì tá à ń sọ pé tá a bá ti gbójú yé o a ti mọ̀ pé ìdàkejì nu a sọ pé wàhálà takunu awala kafirin bi ẹ má jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ tí mo fún ànábì ṣé n ta gbọ́ ìmọ̀ ni pé bọ̀tẹ́lẹ̀ jẹ́ ni ẹ̀kejì náà ẹ àwa ń bọ̀ kí ló fà tán sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ awala kafirin bi wala takunu awala kafirin bihi nítorí wípé àwọn banu Israel àwọn tó wá gbé Mẹ́dínà nù wọn ìran mẹ́ta mìíràn banu qainuqa wa banu nadir wa banu kuraydo wọ́n wá máa má gbé Mẹ́dínà kí wọ́n lè súnmọ́ àníbísà sálám lè annahum qad qara'u min kitabihim ibi tí àtọ́lọ́hún fún wọn ti kà ń bẹ́ wípé muhajaro anabi yẹn ni ó jẹ́ ìyẹn ò lọ́fà táwọn ìdílé ń fi síwá sí mẹ́dínà mẹ́tẹ̀ẹ̀ta wọn wípé tààrọ́ kúbánì lìkùsùrà sálàm wọ́n fi ń sọ kánà bí òdi kọ́lọ̀ ògbèrè lójúṣẹ́ nígbà wá dé yìí aṣọ àwọn sọ pé wà látàkùnú awala káfírin bì í ẹ má jẹni tí ó kọ́kọ́ jẹ́ ẹni tí yóò máa takò ànábì nítorí wípé àwọn náà ni bànú Israel tí ń rọ́pò bànú Israel yòókù tó náà ní bẹ́ẹ̀ mẹ́wọ̀n àwọn ló sì dojú ọ̀rọ̀ kọ́ kìí sẹ banu sa'id yẹn ti kú tipẹ́tipẹ́ o àwọn tí ń bẹ Mẹ́dínà yìí torí tẹ́yìn tẹ́ ẹ bá ti sọ pé ah, ààrẹ bí ọ̀ntì dé ń tòótọ́ o gbogbo ibà ti ń gbọ́ yóò dọ̀dọ̀ àti ń bẹ ní Róòmù yóò dọ̀dọ̀ àti ń bẹ ní Faris yóò dọ̀dọ̀ àti ẹ̀ ń bẹ ní ẹ̀kẹ́kọ̀rẹ́ ìgbàkúgbà sásùn kò ìsùn báyìí mu náà àwọn kèfèrí wọn ò ní tíà kankan wọn ò ní gbà wọn láwo ṣùgbọ́n ẹ̀yin ẹ ti kànú tíà kẹ́ ẹ wá tó jẹ́ o mùsíbà lẹ́ẹ̀bà ń wàlá tashtaru bi ayati thamanan qalila wàlá tashtaru bi ayati thamanan qalila. àwọn tí mo sọ kalẹ̀ tọ́jọ́rò mi rọ̀bà tí ń bẹnu tí àwọ̀ yín ẹ má torí ilé ayé wípé a ah, tá a bá ti gbà fánà bíi torí pé àwọn haúsá ti Khazraj gbogbo tó wá ti ṣe láàrin wọn wọn máa lọ rè kó bá wọn alùlù kìtàbí pé ẹ̀yin lẹ́tún ní tíá lọ́dọ̀ kí n dájọ́ nǹkan báyìí o tíá náà dá gẹ́gẹ́ bí adájọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti gbà fáànà bíi wọn èyí ṣe tí wọ́n lọ rè máa kọ́rọ̀ bàmá alóò wọn dọ́gbọ́n sọ fún wọn ṣé n pé ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé walladina kafaru wa kadhabu bi ayatina a ní pé istikbar tàbí juhud ìwọ̀n dọ́gbọ́n fi wáàsí kí wọ́n lọ yìí pé wala takunu awwala kafirin bi wala tashtaru bi ayati thamanan qalila wa iyaya fattaqun kátó bọ́ síbi ọ̀rọ̀ bani sọ̀rọ̀ padà masala wa di tí ẹ̀ lè kọ́ ẹ̀kúra ní kò gbowó kí ló wala tashtaru bi ayati thamanan qalila ẹ má ta ayé mi ọlọ́run ọba ló wù ayé kékeré anabi sallallahu alayhi wa sallam na hadith abi hurayra radiyallahu ta'ala anhu قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله ẹn bá lọ rè kọ́ ẹ̀kọ́ kan ilmu shari'i tó wá jẹ́ pé nínú àwọn ìmọ̀ téèyàn fi wojú rí ọlọ́run ọba lọ́wọ́ àkéésì kẹ́mísì là ń sọ kéésì bàwọ́lọ́jì o kìí ṣe physics o kìí ṣe english o ọlọ́kọ́ ma hadith musalawula hadith ọlọ́kọ́ fikiu wọ́n ní kí tó fi ń kọ́ wọ́n <laughs> fẹ́ padà lọ́ọ́ máa rọ́lẹ̀ ní sẹ̀rí akọ̀tù ọjà bá wọ́n máa ṣe kíni wọ́n lò fẹ́ lọ́ọ́ máa rọ́lẹ̀ ọ̀dà ó ń ṣe ọlọ́ni la yata'allamuhu illa liyusiba bi aradun mina kọlọ́rẹ̀ kọ́mọ̀ àfi kó lè bá rí ìpín kan nù pin ilé ayé mú lọ́wọ́ kó lè rí pò kan dé oṣù ọlọ́ni lámúyẹ̀jid arufa alijannati yawm alqiyama ká gbóòrò alijanna jọ bí alijama nùdúwà mi lámúyẹ̀rọ ṣọ̀rọ̀ àtàlijanna yawm alqiyama jama'a sí àmà pé nǹkan burúkú ni kéèyàn òkùnrin máa lòdì olókùn kọlọmọ bó ń tí èèyàn bá tún wá lọ kí n torí eléyìí nǹkan ìtọ́jà làálì gan ọ gbọ́dọ̀ yí àníyàn rẹ kóbi ti Allah subhanahu nígbà tọrọ ìdè mas'ala wa di lọ́dọ̀ àwọn afáwì pé kí n dájọ́ kéèyàn kọ́yàn kúra ní kó gbowó mbẹ́ tàbí kéèyàn kọ́yàn fíkìú kó gbowó. ọkọ hàn ní hadith ogbowó sars ẹni náà sì dà léèké ó lẹ́ ilé kẹrùsùn ẹlẹ́sì pé ó náà tún ní fọ́ọ̀mù one thousand la ń gba fọ́ọ̀mù kankan tún ní a máa sanwó lóṣooṣù five thousand ogun ẹjọ́ àtúnsanwó náà wọ́n tún dúró wájú àfi tí àsìkò tó bá tó nìkan ni wọ́n tún dúró wọn mọ́sálásí ah! alájí ìpínlẹ̀ ọ̀sán ni pé wà látẹ́sítà rúbi ayé àti sẹ́yìn náà tayọ ọlọ́mba yìí masala wa de jama'a ọpẹ ká o ẹ pé ojú kan nù anabi sasasa pé inna khayra ma akhadtum alayhi ajran kitabullah tí a bá lẹ́ gbowó ń bí nǹkan kankan tí ó tún lágbàríkà fún yín ah! ó tẹ́ bá gbàǹdì kúránì oríire ńlá ni fún yín ẹ mú lọ́wọ́ ó di kíni o wàjẹ́ fi sunan abi dawud min hadith ubarat ibn samit radiyallahu ta'ala arda ubarat ibn samit èèyàn dáadáa ni ó sì bákwani bákéwu fa annama rajulan min ashabi sufa àwọn asabu sufa sufa lè lọ́ba wọn ni yàrá àwọn yẹn kẹ́ńbẹ́ wọn ò lára wọn ò ní nkankan masalasi anabi náà ni ilé wọn tí máa gbé wọn sì ní àwọn náà lámìírù àmìírù ni Abu Hurairah tá lámìírù wọn o ọdúnlétọ̀ wọn nìyẹn èyí sí àmìírù ti ń pàṣẹ o kìí ṣe kí ni o kìí ṣe tá a ní o kìí ṣe àmìírù ń bẹ́ yá o ó ń la sojú pé tí nǹkan bá dé ó ń làdúgbò máa sọ pé kọ́ lọ́ọ́ pin fún wa tẹ́lẹ̀ mi bá fẹ́ rí yan lọ́ba ń pa àṣàmùsùn fáwa òun náà aṣojú. yóò bá a fi lọ́rọ́bá sọ̀rọ̀ ń pé aṣojú wọn kọ́dínétọ̀ wọn ọba ẹnìkan wọn ara àwọn aṣáàbùsùn fún wọn ọba láti sọ̀rọ̀ mi ti bá nǹkan kéwù nǹkan kúra ni nǹkan kúra ni ó sì mọ̀ dáadáa wọ́n ti tún kó ti pẹ́ lẹ́yìn ìgbà náà ó wá pẹ́ sí gbàùn ẹnì ọlọ́run ti rọ̀ lọ́rọ̀ díẹ̀ lọ́ba lọ́rọ̀ kọ́ọ̀sù sáàmà kọ́ọ̀sù ntí fi ń ta ọfà kì í sọfà gangan ní kọ́ọ̀sù kíní rẹ̀ báyìí oníjẹ kawusu jamu rẹ̀ máa ń jẹ́ akuwasi tàbí kìsíyù alakulli lọ́ba ní àfa mi tọkọ mi kúra ni bọ́dá náà sọ mi ti mo bọ̀yìn kìíní ah mo bá dà ní lọ bí ànábì léèrè náà ṣé ń gbá àbí mẹ́gbà bọ́dà kan ń bọ̀ sàsálàm ń bọ̀ sàsálàm eh, ètò tí wọ́n kọ́ ń kúra nínú àwọn àṣàbòsófà kọ́wọ́sù tó fún mi rí o onse ọlọ́run ní in ahababuta àǹtutọ́ wakọ̀ bìkọ́sìn mìnárì fàkbálùhù tó o bá fẹ́ jẹ́ wọ́n sọ kínní ìdí chéènì tí wọ́n èèwọ̀ ọlọ́run náà lọ́n gbà ojú jàdí fi ìgbà ojú kò fẹsẹ̀ múlẹ̀ ojú kejì fẹsẹ̀ múlẹ̀ hadith thabit. ó di mélòó ó di mẹ́ta abatun lo abatun lo abatun lo sọyìn haini min hadithi salibu sara sa'idi sahanu hazanu ló kọ rẹ̀ tẹ́lẹ̀ àbí lò ní májèbá ma ìbànújẹ́ ẹsẹ ìpé nǹkan bẹ̀rẹ̀ nù lọ́wọ́ náà jọ̀hún abdullahi bin qurad èsù ni a sọ tá a pín a sọ ọmọ lóko yẹn kánú bí o tó ṣe ń sahanu ibnu saadi asaidi hasan ló kọ tiẹ̀ náà ìbànújẹ́ olọ́gbàdé ìfẹ́ wa kí ni tó ṣẹlẹ̀ gbogbo wọn jókòó àwọn sọ̀hábà jókòó wọn gbọ́ wọn kẹ́kọ̀ọ́ lọ́sọ̀ sálàm fi kí sọ́tìlì wáhídà lóbìnrin kan bá dé ó ní ya rasulallah jiitu li ahaba laka nafsi anabi mo kú òǹlé síta lénìí nítorí nǹkan mi ìwájú pé mo fẹ́ kọ́ ọ máa jọ kọ́ mi látòní lọ ó ń ṣe ọlọ́run bọ́ wàlìjẹ́ náà. sallallahu alaihi wasallam ṣe ọlọ́run ní kọ́ máa jẹ́ ìyàwó mi fanadọ sasalam anabi wa wo obìnrin yẹn látó kedele sa adanadọ fi yà á fi mọ̀ wábà anabi wò fún ẹ̀kọ́ nìyẹn àyè mọ́ díjú first press ń bí ọ dídí òjíṣẹ́ ọlọ́run o ẹ̀yìn ẹ̀ṣẹ́ lọ́sàn-án mi ó dà sista aramọ tẹ wálẹ̀ tẹ́lẹ̀ ẹ wá wò gángan mi ò kọ́ra mi ò dá ọmọ subhanallah. ngbọ́ àṣà pẹ̀ ẹ̀ bọ́lá nínú ìmọ̀ nínú ẹ̀ nínú ẹ̀ nínú ẹ̀ ní n pékeré ẹ̀ wojú ẹ̀ nípa ibi ẹ̀ ti yọ̀ǹda wíwá subhanallah nígbà tí o ti délé mi mo ìdílé rẹ̀ lọ́lọ́ lé wa. nígbà wo mi lè sẹ́mi sọ àkọ́kọ́ sí wa. abẹ́rẹ́ rí àná wọ́n mú bí wá bá wọlé rí. wọ́n sàṣin ramọ́wálé pẹ̀lú nìkọ́bù tó dáa ọsá sì sọ lójú ìyàwó ẹ̀ kọ̀ wà bá gbogbo yín wájú ń bẹ̀ mà ń jò kí ni ọ̀bà mọ́. bẹ́lẹ̀ nùbá ti agbóúnjẹ kalẹ̀ ẹnu ní ọmọ wò gbogbo tó dọ̀ <laughs> kò rí àyàtú rẹ̀ gbénu lé inú rí odùn lẹ́yìn ah, afá ọlọ́run sì tó fẹ́ yín mọ́nì kọjá ẹ lu ìyàwó yín dání ǹjẹ́ láìkì ẹ̀ ṣe kí ni ọ̀làyìn láìkì ẹ̀ mọ̀ tó pé wà láìkì ṣe ẹ wá kọ ọláyìn ah, inú mi tiẹ̀ dùn gan kọ́dà ọ̀dà kò burú ẹ wá máa lọlé tẹ́ǹtì ẹ̀ ti kọjá tún mi tiẹ̀ fẹ́ lọlé gan. ṣé ìmọ̀ọ́nì gírí lọ́wọ́ ní jọ́nà àdúgbò ṣe kí ni o owó bẹ̀rẹ̀ dáadáa nígbà tó ṣe sà fún màtàtà ara sà nàbí ìbá sórí ẹ̀ báyìí. ọ̀pẹ́ obìnrin tiri pé ah n wo ń ṣe ọlọ́run falamma ra'at annahu lam yaqdi fiha jalasat ṣùgbọ́n lónìí ibi ọ̀rọ̀ mi ló ti yànjú náà rí ńlá lọ ló ń bá jókòó àbí ń bá wá sí lọ bí ọ̀pẹ̀lẹ̀ nìkan bá dínú àṣàbí ní pé ya Rasulullah in lam yakun laka bika hajatu biha hajatu fọ́sẹ̀ wùjìníyà àbí omi òfin kankan lé bọ́ọ̀bà nídìí ẹ̀ ń ṣe ọlọ́run ọ̀fẹ́fẹ́ mi anabi ni ọ̀ọ́fẹ́ olùwọ́fẹ́ obìnrin náà sì ń gbọ́ kí la ní tèèfẹ́ ó ní ní nǹkan kan àmàbí ní fàdàbílà ahlik làálà kàtẹ́jìdù ṣe àn lọ́sọ́dún àwọn fámìlì rẹ bóyá o lè rí nǹkan tí ì fẹ́ ọba kọ̀ọ̀lẹ́ ọdún àwọn fámìlì ọ̀dọ̀ eh, iye kankẹ́nẹ́ kankẹ́nẹ́ kankan ògbó náà tó wò rí nǹkan fílẹ̀ ah ọba padà wá wọn sọ sáà ìrìn nǹkan lọ́dọ̀ àwọn fámìlì ànàbí ní wàláwó kọ́ọ̀tà mọ́mí hadidin in tó bọ́rọ̀ òka nìyẹn kọ́dà kó sí òka apá ń tó o lè fi fẹ́ tó fi sábẹ́ rẹ̀ dẹ̀tọ́ ó tún lọ ó tún dé padà ó ní wàlẹ̀ òkọ́ tàmà min hadidin kọ́dà kọ̀ jẹ́ òkà apáńdà kò sí nǹkan fámìlì mi àní lọ́wọ́ àti ń bọ̀ wá pẹ́ ó náà sàṣàrà dípò ń tọmọbìnrin yébè bọ́ kúdà á dà rìdá ọ̀wà gba rìdá wù mí ó lasọ ìtì àmà sán sísàlẹ̀. izar astafillah izari àmì wà ní à tá a bá gba aṣọ yìí ìlàbí sẹ́wọ̀n lẹ́mí ẹ̀kọ́ alẹ́ àmì ìṣe yìí tá a bá gba aṣọ yìí gan kúrò lọ́wọ́ rẹ̀ tá a bá ní ọwọ́ tóbìnrin ìbá ti ń ro kí ló kù ti lára tiẹ̀ mẹ́ni tó onímẹ́rẹ̀ kọ́dà sàbẹ́ tó gbàdí ìfì wà ní kò sí kọ́dà aṣọ ń jọ́nà lọ́hùn torí pé nígbà wọn máa ń múra wọn tí wọn bá ro eléyìí wọn pàkájọ eléyìí kò lè jẹ ìpàkájà tí náà lọ́wọ́ wá kéètò so márùn-ún téèbo kò ní ibi tó tòsí de kò ní tòkè ànábì wa ni bá a bá ní kó wọn máa wọ̀ kí lè wọ́n máa wọ̀ bá a bá níwọ̀ náà máa wọ̀ kí lò náà máa wọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ ojú ta ni tí ń ṣẹlẹ̀ ojú obìnrin àbẹ̀yìn rẹ̀ ànábì wa ni kò burú ṣe alimá kashim ní sọ ha kur'ani ah onímọ̀ ha kur'ani àbí ni ń bolo màá bẹ́ẹ̀ oníṣòro báyìí sọ̀rọ̀ báyìí sọ ha lórí onímọ̀ ha lórí ni o abi ne yaka babaka anabi ni zawajtuka ha bima ma'aka min alquran qurani to mai mo sì fi sọ́dọ̀ kọ rẹ̀ ọgbà nǹkan níbi qurani fi sọ́dọ̀ ìyàwó ilé ìyàwó gbà ní àbí nkọ́ gbà tí wọ́n sì ní àmọ́gbà nǹkan lórí rẹ̀ ṣé n ta fẹ́ sọnù hadithi anabi sọ asalam kò díjú fẹ́ sọ́rẹ́sì lórí rẹ̀ o fún àwọn ṣùgbọ́n nǹkan kan bẹ nínú ṣẹ̀ríà gbogbo ẹni tó lọ́n bá dáńgbà tó fẹ́ balaga lọ́kùnrin ni o tàbí lóbìnrin ni o bó ṣe balaga tán báyìí gbogbo ògbàlára abẹ́ máa ṣe bí ń bẹ lórí ìrun ká kọkàn sí ìrun yóò máa ṣe fati àkínní gbogbo ògbà bí ń jẹun lọ bébí ń pa béèyàn bá bá yí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ hùn sùkú ọ̀dọ́ọdún ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sìn tọ́ba wa jẹ́ pé kò lò ó lọ ìlòlú ìṣe rí àti má lóbi ń gbà náà ntí bẹ́lára tiẹ̀ ti kọjá kó lólo tó lóbe àkọ́kọ́ ọ̀run gbogbo fámìlì lọ wa lànà bí fi tì sí hàn. ntí ń ṣe náà ní nsobi náà wọ́n fàmì fún yàn tí yóò ní síbi ńlé bèlè abọ́ mo sì ń fetí mi kọ́ ẹ́ mo gbà láti máa bá a lọ. mo ti wò pé a n tó lé òkété bóde kú òun rẹ̀ tó fi lọ korí bọ́ná ojú náà lọ. mìíràn sọ pé àlìjá ìdù ẹni ara abẹ́ bá ń ṣe lá ó dínà làwù kò retí gbọ́ wá sí o. naam àwọn èèyàn kan bẹ tọ́lọ́ sátán tó dábàm ń bẹ nu ọkùnrin ń bẹ nu obìnrin. kọ̀ọ̀kan pé mo há Kùránì lẹ́ ń bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yóò ti máa ṣe ní tẹ́ni ọmọ ṣètẹ́kù dùnú tó máa wálẹ̀ subhanallah bá a bomi lágbèé mọ̀nyàn nábìlà tawba bá a bomi bo yóò ti ṣe tán kó dùnú tó wálẹ̀ ìyẹn ló fi jẹ́ pé bá a ṣe pìrìsẹ́ntì nǹkan fáwọn òbí wa a nídìí téèyàn bá balẹ̀ ní hálù báwọn sùkúù ọ̀dá yẹn dùn bọ́ balẹ̀ aláìnígbà ọ̀dá dúró. ìlànà lọ́sọ̀sọ̀ pé ìyàkúnú fúkọ̀rọ̀ à yugunihimullahu min fadli masala wáde masala àkọ́kọ́ ẹnikẹ́ni ìdàtà ayyana ala insani mọ̀ ayyana àtàlím kéèyàn máa kọ́ ẹ̀nà Kùránì kọ́ àlọ́rọ́ ẹ̀sìn tó bá jẹ́ wípé ó ti dọ̀rọ̀ yàn lórí ẹnìkan kọ̀ọ̀sẹ́ lómi ìtàn tún lè kọ́ wa mọ́ àfi lágbájá ẹni tó lè máa kọlù lẹ́rọ ẹ̀sìn náà rè ọ̀ya àáfà náà ni gbogbo olú ẹ̀rẹ̀ kan ọ̀mọ́ kí wà fàáfà nínú ṣẹ̀ríà àáfà rè wọ́n wà fàkalẹ̀. gbogbo aráàlú ìní afáfá kalẹ̀ torí pé kò tó lè kọ́ a ó ti ta àwọn afáàlú sì gbọ́dọ̀ kọ́ bóun ní kọ́ wa tó bá jẹ́ pé hálù bá ń làáfà bá wà làbúdà min tawfir rọwati bilawu min baitil man nínú dúkìá lù òní wọn ti wá máa fún ní tí ó jẹ tí ó mu a wà ní àáfà tó kó àǹkúrà nírè níbi ìlú ìṣerí kò sì sẹlómi tó lè kó a àfi àáfà bí nàìjíríà ṣe rí lẹ́ni tí àbáyọ̀ bá níjú ìyàwó kan lọ ọmọ mẹ́rin èlò ló pé wọn lóṣù àwọn òrò gbọ́pẹ́ èlò 50,000 fọ́lọ́mọ mẹ́rin tọ́bọ̀ wá rí báyẹn nínú ṣẹ̀ríà wọ́n sì tó lé fàáfá 3 bedroom flat ètò kí ni o wọ́n máa wá gọf tírì gọf kí ni ẹ bá bàbá on gọf tírì ó di mélòó wọ́n ní kí àbọ̀ máa fi 120.000 hundred twenty thousand yẹ pẹ̀rẹ̀ ayé lóṣooṣù àfa ìwárẹ̀ kí ni ń tọ́fà tí ń tá àfa ń gbà lórí Kùránì ṣé ń tá ayọ̀ lọ́ni là torí pé ń tọ́fẹ́ máa kọ́ wa ó ti di ọ̀rọ̀ ìlú ọ̀sẹ̀ lómìíma àfààfà ó láyàn kílẹ̀ rí wa wọ́n sì sáà ń papòdà tán wọ́n yin Abubakar wọ́n yàn tán tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́jọ́ ẹ̀ pé tọ́ba lù sọ̀rọ̀ gan bó ṣe jọ́ kejì fàjámà àfìyàbà ni lọ́ba káwọn aṣọjọ́ nínú ilé rẹ̀ ló gbé kọ́rùn jẹun jẹun jẹun níbo làmírù lọ ó lóun lọ tà lọ́jà kí ló dé ó ní làbúdàn abhath an shayin unfiku ala ahli ń sá wà tí mà ná fáwọn fámìlì mi ó ní a ah, ahan àwa àmàlẹ́tọ̀ wà báyìí wà á jókòó gbogbo òlù ló gbéṣẹ́ ìlú ọlọ́ ló gbé ọ lọ́dọ̀ jókòó kalẹ̀ ọrùn gbogbo wa lọ wà wọ́n wá ń wà fàárọ̀ nǹkan fún mẹ̀mbẹ́ ìtìlẹ̀máì bó sì ti pé àmọ́ fún àwọn aláṣẹ ní owó oṣù bó sì ṣẹlẹ̀ nìyẹn. ojú kan nù bá a fẹ́ ìṣe wá wáyìí bí ẹ ṣe wà yìí wọn ò wà tún wá gbọ́dọ̀ bọ̀ kíláàsì kùránì ó tún wá sọ fún ọmọ pọ́n àti àǹdà òtù wa pé àwọn ibi tí kùránì ti jọra wọn so ẹ mọ mọ mọ mọ báyìí sí ni so because ẹ lérí kanú tíà ọba ṣe gbọ́ ọ̀sá òtì pass sábà àǹdà òtù wọ́n ò sì ṣe kíní kan táàfà bá tó ìṣe bẹ́ẹ̀ ọ̀ràn nìyẹn kínú yàn ṣé mọ́ṣáláyàn clear ó tún fi mẹ́sẹ̀lá kejì fa idha lam yata'ayyan ala shakhsin hadha at-ta'lim tó bá jẹ́ pé ntẹ́ni ìfẹ́ máa kọ́ àwọn èèyàn ẹn tó lè kọ́ wá pọ̀ ìlú gan ti gba àwọn èèyàn báyìí ṣùgbọ́n wà kàlàkàn tó ń wáyé ìdọ́fín òun náà sì wò pé kèsì pé ìlú ló gbé lónìí lọ́rùn ìlú lọ́rùn ìlú kọ́ràn irú ẹni bẹ́ẹ̀ ọ̀dà àkọ́mọ̀gbà owó walakin idha qata'ahu an at-ta'lim na'am ma huwa at-tijara ájì àmú ilé ayé tiẹ̀ gangan tọ́ba jẹ́ pé yóò máa distop ẹ̀ láti máa lè kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọwọ́ a lè negotiate pẹ̀lú wọn ìpè mo fẹ́ fi ìdí àjẹ́ àmú kí lè lè máa san fún mi wọn ah Hmm, tọ́sẹ̀ ní pé ẹ̀jẹ̀ agbe ṣé pàá wà ní kásán ni àbí kí o kàn ní à ah, rọ o full time ni o ẹ mà dín látàárọ̀ ẹ mà lọ lálẹ́ ah, ẹ bá ti lè san fifty thousand ìdẹ́gbẹ́ ẹ̀yin náà ò ní máa sá o wọn làwọn ò ní máa sá táìmù ìwárè tí ẹ sọ pé láti àárọ̀ di kílókọ rẹ̀ wọn ò gbọ́dọ̀ tún bá ti di ọ̀rọ̀ kí o àfa àgbà ni odidi kí wàá ní ìdájọ́ àwọn àáfàá àti nǹkan ọmọ nílé kéwù ṣé ẹ mọ̀ pé kápẹ́lù lọ́ràn wọn àṣì ìlú ṣẹ̀ríà ìlú ọ̀yàn wọn tọ́ jẹ́ pé ilé kéwù lọ́ bá gbà wọn ilé kéwù bá gbà wọn ilé kéwù wá ní ntí màá ṣàfùyérè tó sì ti tẹ̀ ẹ́ lọ́rùn wọn ò gbọ́dọ̀ gbó lọ́wọ́ ọmọ kíláàsì màá. oh no masala ti ń dàrú àbí kò dàrú ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tó bá wá jẹ́ wípé èmi àti yín ọ̀jọ́ ládéhùn kankan wípé ẹ bùnmi ní nǹkan lórí pé mo fẹ́ kọyín kúránì èmi ni mo ní máa kọyín mo wá ń kọyín mo ń kọyín mo ń kọyín mo ń kọyín títí tẹ̀ fi wá mà ilé ayé mi kò ní mi là lọ́nà àbáyọ mi èmi náà kàn wá bí báyà bí báyà bí ìṣẹ́jú báyà bí thirty minutes àná mo kàn fi ń kọyín àṣìjọ ládéhùn kankan pé ń gbà kankan eléyìí téèyàn bá padà gba nǹkan lórí rẹ̀ kò dáa ìlọsílẹ̀ sí Ubada ibn Samit ó ti parí iṣẹ́ kò kíyàsẹ̀ ẹ wá já padà àwọn àáfà àtàwà máa fọ máa fún léèkéhùn méjì lọ̀rọ̀ ìpín sí ìyí máa káàfọ́ mẹ́tọ́ rẹ̀ tàbí kọ́mọ́ mẹ́tọ́ rẹ̀ táàfà àbá rẹ̀ tó fẹ́ kọ́ máa ń kéwú tí ò sì ní sẹ́mi jù yóò lọ bí màmá rẹ ọ ní tí mo fẹ́ máa gbà lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan agolo ráìsì méjì ni lójoojúmọ́ bá ti ń bọ̀ lè kéwú sá gbàgbọ́ ráìsì méjì lọ ọ̀sẹ̀ inú ọba tó ti ń bọ̀ agolo ẹ̀wà méjì. tí àdéhùn sì ti jọ wà lórí rẹ̀ naam àfọ́ tún gbọ́dọ̀ dán àmà ń dólà ìní ẹ̀kọ́ ń kéwú kó tún wá máa bèrè rodo àtàlùbọ́sà àdéhùn nù ṣé ẹ wá rí wípé nílùú ìgangan tá a bá padà pílẹ̀ ìyìn tí sẹ̀sẹ̀ ń bí wàlímà tẹ́ǹ tó ń tẹ invitation tẹ́ǹ tẹ́ǹ kankan ẹ pinlẹ̀ ní ọ̀nà àlálìtẹ̀ ti lè jẹun ẹ̀ẹ̀ ìlú ọ̀yàn mi ó de ní tí lù bá yàn mí ǹjẹ́ mo lẹ́tọ̀ọ́ àti tí mo gba nǹkan lọ́wọ́ yàn mà. èmi ni mo fẹ́ èmi ni èmi ni mo fàṣìkò mi lẹ̀ báyìí àti mo fẹ́ mo fẹ́ fi kọ́ yín kéyì n tó pé mi pẹ̀lú gbèsè ayé ti tèmi náà láì jẹjù láì sàṣejù ó ní kí ẹ òǹkàlùkù ọmọ mú two two thousand wálé kéwù. masala mi wá dé tó bá jẹ́ pé kí n gba two thousand lọ́wọ́ èèyàn mẹ́wàá á ní mo lè kọ́ ń kéwòn yanjú ńkọ́ tí mo wà lọ́gbọ̀n lọ́wọ́ ogún èèyàn ipa ah two thousand ọ̀nà ogún ah, forty mọ̀ nìyẹn four thousand nìyẹn gírígírí nílé kéwù a máa wá o gírígírí ní ah, ṣáà tún polówó pa mo tún ti ń sàtúnkù àti náà gan kọ gba ọjọ́ ogún kọ gbàdúyàn mẹ́wàá lọ ẹ̀ẹ́dúró ń ta ìsásí wíńdò àìmọye àwọn sọ̀rọ̀ àbá àwọn sálàf ní wọn káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bá àwọn àwọn tó máa ń gbọ́dọ̀ tójú wíńdò gbọ́dọ̀ ìyàkọ̀ sàásù. ìntèèyàn bá máa pọ̀ ń gbowó lé lórí tí ò lè ṣe àdáwò àmánà rẹ̀ onú òròjọ́. naam masala wadi ìntọ́ bá ti jọmọ́rú ẹ̀sìn sí èèyàn lọ rè èèyàn lọ rè èèyàn lè èèyàn lè lọ rè kọ́ ẹ̀kọ́ yẹn torí kó lè gbàgbé ẹ̀rì ìmọ̀ ẹ̀sìn là ń sọ wọ àṣọ mọ́ ìmọ̀ kọ́lọ̀kọ́lọ̀ rọ̀ṣúlù àwọn àfáà ló tó pín méjì èèyàn tún lè tibẹ̀ ó lè fò fẹ́ǹsì dànù wọ́n ní kí ló tó fi ń wáwé ẹ̀rì à ó ní kí n lè di ọ̀rọ̀ ẹ̀ pé ìjọba wọn tí ọba nírú àwọn nǹkan báyìí báyìí lọ ìfẹ́ ṣe course mi náà arabic science study náà mo fẹ́ ṣe because ibẹ̀ náà ti máa ń yan àwọn bíi àwọn chairman aláàjì àwọn bíi amiru kìnnì kan kìnnì kan kankan gbogbo náà ti ayé dídá yóò ń pálí gbà wo irú eléyìí ó ti kónú wàhálà ṣùgbọ́n tọ́balọ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ yìí nẹ́kọ̀ọ́ wípé intanida ni pé bí n bá pinlẹ̀ níbi ẹ̀rí lọ àwọn àyè kan bẹ tí wò tún ní jẹ́ ń báwọn fàṣẹ pín méjèèjì níbi ọ̀rọ̀ ṣẹ̀ríà nìyẹn tọjọ mẹ́rọ ẹ̀kọ́ kíni o ẹ̀kọ́ ẹ̀sìn jẹ̀máà bá a ṣe wá lùpọ̀ yìí táàfà bá wá jókòó kó mo fẹ́ máa kọ́ máa ń ké olówó ni àbí èso lówó ṣùgbọ́n nígbà tí wọ́n mú òkùnkùn máa kí tó fẹ́ kún ọ náà ogun lọ́mà ẹ̀ fákìlù ṣe la yóò tí ẹni tí ò ní nǹkan tó lè fún yẹn ni. àfẹ́ sọlọ́sí o ìlú gbà o ìlú àgbà o sọlọ́sí ni. mo jókòó láti máa kọ́ yín kí o ńgbàtà wá sí o tó ṣe signpost ṣe gbọ́ ẹnìkan ọmọ máa kí o wá ẹ ẹ mọ̀mọ́ kí kò sí wàhálà gbọ̀n tí àrìjẹ̀bẹ́jẹ́bẹ́ bá ti dòru yóò tún yóò rọjá àkúrà ní bàbá náà sí alọ mú sọ́ọ̀bù ní sí boríjà yẹn ya ń ta kọ̀nà gbígbẹ kí ni ń ta o sì máa ra mú nǹkan wálé fẹ́lẹ́ à yóò sì máa ṣẹ̀sìn ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọba lè sọ táyé ìbágbà àyè wà bí ọ̀sáyè ń kú bára mi torí gbogbo ẹni tó bá sọ pé òun ru ẹrù umma tí umma ò sì ní bóun ru ẹrù tiẹ̀ ibi ọba ti fẹsẹ̀ kọ́ dáràn o dípò tí ó mọ̀ bàbá sọ pé tí a lóru o tí ó wọ́n sì mọ̀ pé tí a náà lóru nítòótọ́ ayé tiẹ̀ tó ní òfin ní forí sọ níwájú ọ̀la líkì àmà ọgbọ́dọ̀ yànjú ọ̀tọ̀dọ̀ wúmà tí wọ́n bá ti àmà fún ọ ìwọ náà yára pé àṣẹ ti wúmà nu yà fi wúmà lẹ̀ ntagbara ẹ bá ká lọ́wọ́ á kù ìyẹn làwọn èèyàn ti ń sìsì pẹ̀lú à ń lọ́rọ́ lọ́nkànkàn kì í tí wọn ò bọ́ ẹ̀sìn yìí hada huwa wọn ò sì ràn aláìmọ̀kan lọ́rọ̀ ẹ̀sìn ìkọlọ́rọ̀ yìí máa sọ ntọ́ kọ́dà bọ́ ládìyàn rẹ̀ dàgbé ẹ̀ lọ tó o bá lọ sọ àwọn èèyàn ọ̀dá ọ̀ràn tọrọ ń o ń bá ṣàṣàlá sáyìn ni. ìdán kásá àti nasọ́rọ̀ wàlá tashtaru bí àyàtì thamanan qalila thamanan qalila insha Allah rahman ibina náà láti gbé tó badi ọjọ́ mẹ́jọ in kana fil umri baqiya hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa sallam.